a dúpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára ọba ológo jùlọ ọba mo tó ṣe ń ṣe tí ó sẹ́ni tí ó bí léèrè abẹ́ ọlọ́run ọba nu tóbi rẹ̀ ilẹ̀kùn àánú rẹ̀ ilẹ̀kùn àforíjì rẹ̀ má jẹ́ kó tì mà wá láéláé o gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí pátá a kí wa a sì bẹ́ lọ́hùn kí ọlọ́run ọba kí ó máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ọlọ́run gẹ́gẹ́ bí atọ́kùn wọ́n ti ṣe ní àlàyé fún wa èyí tí àwọn gbéyàwó lè ní òun náà ní fọ́bùlù shahri sha'ban ọlá tó ń bẹ fún kágbàwẹ̀ nínú oṣù tá a wà ń bẹ̀ yìí oṣù sha'ban tí a bá gbàgbé a ó mọ̀ wípé oṣù tí a wà ń bẹ̀ yìí òun náà ló kángun sí oṣù ramadan pàápàá jùlọ nínú òǹkà oṣù nínú ẹ̀sìn Islam oṣù ṣàbẹ́ẹ̀ nìyí oṣù alápọ̀nlé ni oṣù abiyì ni oṣù tí anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó máa ń gbààwẹ̀ púpọ̀ nínú rẹ̀ òun ni oṣù ṣàbẹ́ẹ̀ ni pàápàá jùlọ tí a bá wo àsìkò tí a wà yìí tí gbogbo wa tí à ń rawọ́rasẹ̀ sọ́dọ̀ ọlọ́run tí à ń bẹ lọ́hùn a rí wípé ó tún ṣe déédéé wípé nínú oṣù yìí gan tẹ́lẹ̀ nínú ẹ̀sìn Islam nínú súnà anábì sallallahu alayhi wa alihi wa sallam ó kulẹ̀ lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá jẹ́ mùsùlùmí kó gbààwẹ̀ nínú oṣù tá a wà ń bẹ̀ yìí òun náà ni oṣù Sha'ban. àkọ́kọ́ tí a bá lọ wo hadithu ìyá wa Aisha radiyallahu anha kọ́lọ́wọ́n bá kí o bá yọ ní sí wọn wọn ni lam yakun an-nabiyyu sallallahu alayhi wa sallam yasumu shahran akthara min sha'ban fa innahu kana yasumu sha'bana kullahu rawahu al-bukhari ìyá wa aisha radiyallahu anha wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi máa ń gbà àwẹ̀ púpọ̀ nínú oṣù anabi máa ń gbà àwẹ̀ kódà lẹ́yìn Ramadan kò tún fẹ́ẹ̀ sí oṣù tánàbí sallallahu alayhi wa alayhi wa sallam tánàbí máa ń gbà àwọ̀ púpọ̀ nínú rẹ̀ tó tó oṣù Sha'ban. ìyàwó Aisha radiyallahu anha wọn ni fa'innahu kana yasumu shahbana Sha'bana kullah ipa nàbí sallallahu alayhi wa sallam ànábì àti ẹ̀ máa gbà àwẹ̀ nínú oṣù Sha'ban yìí agbá gbogbo ẹ̀ tán nínú rìwáyà míì yóò kù díẹ̀ kó gbà á tán lànàbí sọlá àṣálàm yóò wá dáwọ́ dúró ń bẹ̀. ètò afẹ́fẹ́ ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ń bẹ̀ wípé àṣekágbáwẹ̀ nínú oṣù ṣàbán tí a wà ń bẹ̀ yìí nínú ìtẹ̀lé súnà anábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun ló jẹ́. bákan náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó tún fi yé wa wípé àṣé àǹfààní tó tóbi ó ń bẹ nínú kágbáwẹ̀ nínú oṣù ṣàbáàní yìí nítorí wípé gbogbo iṣẹ́ olóore tẹ́rù ń ṣe tẹ́dà ń ṣe tá a fi ń wá ojú rẹ ọlọ́run nínú oṣù ṣàbáàní yìí wọ́n máa ń gbé àwọn iṣẹ́ olóore náà wọ́n máa ń gbé sókè lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa nítorí hadithi osama bin zayd radiyallahu anhu radiyallahu anhuma ó ní kúlùtù ya Rasulullah ó ní mo sọ pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run lam araka tasumu shahran min ash-shuhur ma tasumu min Sha'ban ó ní mo rí rẹ anabi sallallahu alayhi wa sallam mi ò rí i pé o máa ń gbààwẹ̀ ní oṣù míì yàtọ̀ sí Ramadan púpọ̀ tó bó ṣe máa ń gbààwẹ̀ nínú oṣù Sha'ban yìí kí ló dé kí ló fà anabi sallallahu alayhi wa anabi ni tilka shaharun yagfulu naasu anhu bayna rajab wa ramadan anabi ni oṣù yìí òun lóṣù táwọn èèyàn kì í sábà kà kún ó ń bẹ láàrin oṣù rajab àti oṣù ramadan wa wa shaharun turfa'u fihi al ila rabbil alamin oṣù yìí ọlọ́run máa kó gbogbo àwọn iṣẹ́ orí téèyàn bá ṣe pátá wọ́n máa ń darí gbogbo ẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run bọ̀ọ̀bà àgbáńlá ayé ànábì ní fa uhibbu an yurfa amali wa ana sa'im ànábì sallallahu alayhi wa sallam ànábì ní ó wá wù mí mo nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ kí wọ́n gbé iṣẹ́ orí tèmi lọ́sọ̀dọ̀ ọlọ́run kí n sì wà nípò ẹni tó ń gbà àwẹ̀ fọlọ́run lọ́wọ́ hasanahu al afúnwa Sheikh Al-Albani wọ́n ní hadithu yìí hadithu ni hasan hadithu tó dáa ni nínú eléyìí arimújáde ń bẹ̀ wípé àṣé kìí ṣe lásán níta bá tún lè máa gbà wẹ̀ nínú oṣù Sha'ban bí kìí ṣe wípé oṣù tí ọlọ́run ọba Allah subhanahu tí máa ń kó àwọn iṣẹ́ olóore pátá táwọn mọ̀lẹ́kà ń kó lọ sí sánmà. Si wọ́n ń kó lọ sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí yẹn bá tún wà nípò ẹni tó ń gbààwẹ̀ ẹ rí i pé oore yẹn tún di púpọ̀ níwájú ọlọ́run. bákan náà nínú oṣù ṣàbán yìí òru kan ń bẹ tí à ń pè ní anisfu min ṣàbán tí oṣù ṣàbán yìí tó bá tún dá sí méjì ìlàjì nínú oṣù ṣàbán yìí ẹ wáyé o nisfu sha'ban kò sí ẹ̀rí kan pàtó tó fi ẹsẹ̀ ìjọsìn kan rinlẹ̀ nínú ẹ̀ gẹ́gẹ́ bí súnà yálà náfìlà ni àbí nǹkan míì ni àmọ́ anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni inna allaha ta'ala la yattali'u fi laylati nisfi min sha'ban. فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن Ànábì sallallahu الله عليه وسلم Ànábì ní داجو Ọlọ́run ọba tó dá wa Ọlọ́run máa ń bójú wo gbogbo ẹ̀dá rẹ̀ pátá tí inú oṣù tá a wà yìí tó bá ti dá sí méjì Ọlọ́run ó bójú wo gbogbo wa yóò wá máa ṣàforíjì fún gbogbo wa pátá yóò máa foríjì wá illa li àwọn tí ò ní rí àforíjì gbà ọ̀dọ̀ àwọn tí wọ́n bá ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tí wọ́n bá pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọlọ́run ó yọ àwọn kúrò níbi rírí àforíjì yìí a ó mú ṣàhínì àbí ẹni tí ó ń yan ọmọlàkejì rẹ̀ lódì tó ń ṣe nínú bíni sí ọmọlàkejì àwọn ìran èèyàn méjèèjì yìí nìkan ni wọn ò ní ráforíjì gbà ní àsìkò tí oṣù tá a wà ń bẹ̀ yìí tó bá dá sí méjì. a tún rí nínú eléyìí wípé àṣé oore ọlá tó pọ̀ ó ń bẹ fún kágbáwẹ̀ nínú oṣù tá a wà ń bẹ̀ yìí pàápàá jùlọ eléyìí tí a mọ̀ sí oṣù ṣàbán. gbogbo àwọn àlàyé yìí tá a bá tiẹ̀ tún wá fọkàn sí pẹ̀lú tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ní gbogbo ayé ó yẹ ká lo àǹfààní eléyìí náà kágbáwẹ̀ ká fi bẹ ọlọ́run ká fi ṣàdúrà fún àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn àti gbogbo àwa tá à ń pa àpèmọ́ra ẹ̀sìn kan àbí míì ká lo àǹfààní oṣù yìí gẹ́gẹ́ bó ṣe fẹsẹ̀ rinlẹ̀ nínú súnà anábì sallallahu alayhi wa sallam tó nínú oṣù yìí oṣù ààwẹ̀ ni fáwọn mùsùlùmí ààwẹ̀ súnà iye èèyàn bá lè gbà nínú ẹ̀ ni bí èèyàn lè gba gbogbo ẹ̀ tán bí èèyàn lè gbàlàjú bẹ́ẹ̀ bíyàn tún lè gbàjùlà jùlọ ó dọ́gba pẹ̀lú súnà anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kágbàwẹ̀ nínú oṣù sha'ban afọwà ibn rajab rahimahullahu rahmatan wasi'ah wọ́n ní siyamuhu katamurin ala siyami ramadan wọ́n ní kẹrí kéèyàn ó gbàwẹ̀ nínú oṣù sha'ban tá a wà ń bẹ̀ yìí bí ìgbà tí èèyàn ń ṣe ìgbáradì fún ààwẹ̀ Ramadan ni nítorí pé kété tá a bá ti parí ààwẹ̀ nínú oṣù yìí àbí tí oṣù yìí bá ti kásẹ̀ ńlẹ̀ á bọ̀ sínú oṣù Ramadan ẹni tó bá wá gbààwẹ̀ nínú oṣù Ṣàbán ẹ rí i àti kánlu agbami ààwẹ̀ nínú oṣù Ramadan èyí tí ààwẹ̀ jọra yàn dandan kò ní í fún torí pé kò ti ń fi gbígbà ààwẹ̀ yìí kọ́ra nínú oṣù ṣàbán bákan náà afáwa ibn Rajab wọ́n tún ní àwọn àǹfààní àbí ìdí pàtàkì kejì tó fi dáa púpọ̀ ká gba àwẹ̀ nínú oṣù ṣàbán yìí ó náà ní pé gbogbo àwọn nǹkan tí à ń ṣe nínú oṣù Ramadan gbogbo ẹ̀ náà ni súnà ṣe wá lójú kòkòrò pé ká máa ṣe nínú oṣù ṣàbán gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí àwẹ̀ gẹ́gẹ́ bí kíka alukur'an alkarim eléyìí yóò máa jẹ́ kí a ti palẹ̀ mọ́ kó má jẹ́ pójìjì ní oṣù ramadan yóò wá bá wa tá a wà ní ilé rí iṣẹ́ olóore ṣe òtítọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n tá a bá ń gbìyànjú nínú oṣù shaban tá a wà yìí tá a gbà àwẹ̀ tá a quran tá a ń ṣètọrẹ àánú tá a ń fáwọn tí ò ní lóúnjẹ ramadan ó ló fi jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ olóore kan àbí míì nínú oṣù Ramadan àti sí iná ẹni kò ti palẹ̀ rẹ̀ mọ́ kò ti mú rẹ̀ sílẹ̀ o torí pé tí Ramadan bá dé tán tó lè ṣe ń ronú wípé iṣẹ́ olóore wo ni mo fẹ́ ṣe o kó o tó lajú kó o tó yá Ramadan ó tán o pàápàá jùlọ lásìkò tá a wà yìí tí jíjẹ mímu tó ti ń di ìṣòro tó ti ń di nǹkan nira láwùjọ pàápàá jùlọ pẹ̀lú àdámà ìṣesí tí a bára wa lásìkò tá a wà yìí kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kí ó mọ́ṣá ẹ̀ ránṣẹ́ àlàáfíà sí gbòòlé ayé ẹni tó bá ní kó máa ran ọmọlàkejì lọ́wọ́ ká má di ẹrù eléyìí ru àwọn ìjọba nìkan ìjọba kò lè ṣe gbogbo ẹ̀ wọ́n gbìyànjú ibi tí ọlọ́run fún wọn lágbára dé ṣùgbọ́n wọn náà tó ní ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ torí pé ìwọ ní orí jẹ náwó rẹ̀ náà sí ọmọ làkejì pàápàá jùlọ nínú àsìkò tá a wà yìí àsìkò tí ìtọrẹ àánú tó dára púpọ̀ jù àsìkò tí ìtọrẹ àánú tó lóore púpọ̀ náà lásìkò tá a wà yìí ẹni tó ní ó lè má láǹfààní àti débi dédi ibi nǹkan tó níwò ẹni tó lówó lọ́wọ́ ó lè má láǹfààní àti ra nǹkan tó wù ṣùgbọ́n wọ́n tó ní tó ṣẹ́kù kàkà tí ó fi máa ṣòfò wọn àwọn ọmọlàkejì lọ́wọ́ fún ìgbà díẹ̀ náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn aṣẹ́ olóore eléyìí tó ń bẹ nínú oṣù ṣàbán kéèyàn ó tún gba ládàá pé àtẹ̀lé sunna anábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú oṣù ṣàbán yìí anábì sallallahu alayhi wa sallam anábì máa ń gbà rẹ̀ púpọ̀ ń bẹ ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká mú ní ọ̀kúnkúndùn bàbá tí wọ́n ń gbà àwẹ̀ yìí ká máa fi àníyàn àwẹ̀ náà tọrọ àdúrà fún orílẹ̀-èdè wa nàìjíríà ká fi máa tọrọ àdúrà fún àwọn tí wọ́n ń darí wa ká fi máa tọrọ àdúrà fún ìpínlẹ̀ wa ìpínlẹ̀ Ondo ká tún fi máa tọrọ àdúrà fún inú ìlú ẹnì kọ̀ọ̀kan wa ká sì tún máa fi tọrọ àdúrà fún àwọn ẹbí wa àti inú ilé ẹnì kọ̀ọ̀kan wa bákan náà ká máa tọrọ àdúrà fún gbogbo àgbáyé lápapọ̀ kí ọlọ́run ọba Allah subhanahu àjàkáyé àrùn torí pé èyí ti kúrò ní àjàká ilẹ̀ àjàká ayé àrùn kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó bá wà ká kúrò nílẹ̀ ká lo àǹfààní ní oṣù ṣàbán tí ààwẹ̀ súnà tó ń bẹ yìí ẹ jẹ́ ká gbà á ká sì máa bẹ̀ lọ. nínú òṣìṣẹ́ àwọn sálàfù wa nínú oṣù ṣàbán báyìí àfáàwà sálámà wọn ni káàna yọkọ́ lo. ṣáàrù ṣàbán ṣáàrù kùrà ó ní àwọn èèyàn máa ń pe oṣù ṣàbán yìí wọ́n tún máa ń pè ní oṣù àwọn tí ké Kùránì àbátúndì nǹkan bẹ̀ wípé àṣẹ nínú oṣù tá a wà yìí náà oṣù téèyàn máa ń ké púpọ̀ ó ní oṣù náà ẹ̀rí pé ní Ramadan à ń ké Kùránì púpọ̀ nínú oṣù ṣàbán yìí náà nínú òṣìṣẹ́ àwọn sálàf nínú òṣìṣẹ́ àwọn aṣáájú wa nínú òní kí wọ́n máa ń ké kùránì púpọ̀ nínú oṣù ṣàbán insha Allah ta'ala ká tó máa tẹ̀síwájú á tún lọ sí òkè lọ́hùn alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa baad gẹ́gẹ́ bí àlàyé tí à ń bá bọ̀ inú oṣù ṣàbán yìí oṣù àdúrà ṣíṣe ni oṣù qira'atul qur'an al-iktharu min qira'atul qur'an ó fẹsẹ̀ rinlẹ̀ nínú ṣiṣẹ́ àwọn tí ó ṣáájú wọn a máa pe oṣù ṣàbán ní shahrul qurra oṣù àwọn akẹ́kọ̀ọ́ àánì kẹ́kọ̀ọ́ àánì ọ̀kan nínú àwọn aṣíwájú wa habib bun abi sabit wọn idha dakhala sha'ban qala hadha shahrul qurra wọn ní tí oṣù sha'ban bá ti wọlé afẹ́wà habib ọmọ abi sabit yóò ní eléyìí ní oṣù gbogbo àwọn tí máa ń ké Qur'an bá a ṣe ń gbààwẹ̀ ní oṣù sha'ban yìí ká máa ké al-Qur'an lọ́pọ̀lọpọ̀ ẹ rí i pé bá a ṣe fìdímọ́lẹ̀ yìí ìfìdímọ́lẹ̀ wa kì í ṣe ká máa ṣàròyé o kì í ṣe ká máa kẹnubọ̀lẹ̀ kiri kì í ṣe ká máa ṣe àwọn nǹkan tí ò ní ṣàǹfààní ìfìdímọ́lẹ̀ wa àsìkò tí a gbọ́dọ̀ kún fún ìbẹ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala àsìkò tí a gbọ́dọ̀ tún súnmọ́ lọ́wọ́ ọba púpọ̀ ní àsìkò tí a gbọ́dọ̀ máa jí rẹ̀ bẹ́ẹ̀ lọ́síwájú ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ó ní àǹfààní ìpínlẹ̀ yìí nítorí pé àfọwọ́ amúrú ọmọ kọ́ìtì قل إذا دخل شعبان أغلق حانوته وتفرغ لقراءة القرآن فقلنا هو السلف عمرو بن قيس الملائي في أسو شعبان باتي وولي àfààní onímọ̀ ńlá ni ó ní ìtàlẹ̀ pè níbi ṣọ́ọ̀bù èyí títí máa ń tajà tó bá ti wá dínú oṣù ṣàbán yóò tilẹ̀kùn ṣọ́ọ̀bù rẹ̀ pa yóò wá padà sínú ilé rẹ̀ pọ̀tàfọ́rọ̀gá لقراءة القرآن yóò wá bẹ̀rẹ̀ sí ni máa ka alukur'ani lọ́pọ̀lọpọ̀ ẹ máa bi léèrè pé èṣe yóò ní hàdá ṣahru qurra nínú oṣù ṣàbẹ́ẹ̀nù tá a wà ń bẹ̀ yìí sẹ́yìn ọ̀mà pé oṣù tá a máa sin lọ́n pẹ̀lú kíkí alukur'ani lọ́pọ̀lọpọ̀ òní oṣù tá a wà yìí sọ eléyìí jẹ́ kó yín mọ̀ fún wa ẹ̀yin ewu tí afẹ́lá fún wa yìí ṣe kódà kì í ṣe pé ìjọba kan ló ní kó ti ṣọ́ọ̀bù ó sì ti ṣọ́ọ̀bù ẹ̀ ẹ̀ wá wo bó ṣe jọra wọn nínú oṣù ṣàbáà náà làwà yìí kí a fìdí mọ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin fún àǹfààní ara wa àti fún àǹfààní ẹlòmíì náà bá a ti ń ronú àǹfààní wa ká ronú àǹfààní ẹlòmíì náà torí pé tó o bá ti ṣàǹfààní fúnra rẹ pẹ̀lú pé o fìdí gbélé ó tún ṣàǹfààní fẹ́lòmíì náà kí ọlọ́run bá kó là níbi àjàkáyé àrùn afáwa amúròbùnà kọ́ ìfì àfìdímọ́lé ó wá bẹ̀rẹ̀ sí ní ké Al-Qur'an Karim lọ́pọ̀lọpọ̀ eléyìí ní àǹfààní tó tún sílẹ̀ fún gbogbo àwọn àfa àfàtà àtàwọn ọlọ́mọ akéwò ẹ jẹ́ ká ké Qur'an lọ́pọ̀lọpọ̀ lásìkò tá a wà yìí pàápàá jùlọ ní oṣù Ṣàbán ká tún lè máa fi bẹ Ọlọ́run ká máa fi jí rẹ̀ bẹ̀ Ọlọ́run kí Ọlọ́run ọba kókó wa yọ kó sì là wá níbi fìtínà àti ìdààmú tó ń ká gbogbo ayé wàhálà àlèyé wàsọ̀hìlèyé wàsálàmà tàṣílẹ̀. tó jazakumullahu khairan jaza kẹlọ́n kó bá a san àwọn dọ́kítọ̀rù wa ní ẹ̀sìn olóore kó sì jẹ́ kí a rí pẹ́ lórí dáadáa bí rahmatu ya rahman rahim fún àǹfààní àwa tí a bá fẹ́ pè wọ́n fún ìbéèrè kan àbí kejì kí a pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero three kí á pè wọ́n kí á béèrè níta bá ní nínú ìbéèrè lọ́dọ̀ wọn pẹ̀lú ògo ọlọ́run bá ń dá wa lóhùn